وخير الأدي أبي محمد صلى الله عليه وسلم وخير الأدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إنا نعوذ بك من النار أدوك لدولون أدوك لدولون أدوك لدولون

àwọn ará ilé àti àwọn sàbí ànábì ọlọ́run wọ́n ṣàbàní kẹ òun lápapọ̀ ẹ lẹ́yìn ìgbà ni mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ yàrá tá a jẹ́ olólùfẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tí àdá àwọn elétò àdáwọ̀dá níyẹn bá pẹ́ níyẹn bá pé wá sí tí ò bá lẹ́nu kankan wá jọ kò jẹ́ àgbọ̀n ìfẹ́ni tó pè abiola ọba àwọn tó ń pè wá tá à ń jẹ́ pé wọn ọlọ́run kó mọ́ dùn wọn dáadáa àwa tí wọ́n ń pè táwa náà ń jẹ́ pé ọlọ́run kó mọ́ dùn àwa náà ní dáadáa anabi wa muhammadu sallallahu alayhi wa sallam anabi ní majitama afọ́wù fi báyìí ní pèlú tìlá àwọn kan ò ní kó jọ sínú ilé ọlọ́run bá yatadarasuna bainahum kitab Allah kí wọ́n máa yẹ̀ wò láàrin ara wọn kí lọ́lọ́run sọ kí lànà sọ anabi ní illa nazalati alayhim rahmah ìkẹ́ ó sọ̀kalẹ̀ síbẹ̀ à ń bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala èyí tá à ń pé jọ ṣe láàyè yìí ọlọ́run kó máa fi sọ ìkẹ́ kalẹ̀ sáàyè yìí kó bá ní jẹ́ kí àlùbáríkà ó fọ̀ láàyè wà gọ́ṣíyá illa nasalati alayhim as-sakina wà gọ́ṣíyá tí ó mọ̀ rahma àbí ọlọ́run ọba ìfọ̀kànbalẹ̀ ọlọ́run jẹ́ kó jogún láàyè yìí jẹ́ kó jọba láàyè yìí jẹ́ kó ráàyè láàyè yìí ọ̀làtọ̀dẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tí à ń ṣe láàyè torí pé bìnẹ́wò lè masjid kò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ Imaratul Masjid téèyàn bá mú fara èyàn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí tí wọ́n kọ́lẹ̀ àmọ́ tí ò sí activities kankan níbẹ̀ kò jẹ́ orí fẹ́ni tó kọ́ bẹ́ẹ̀ ni ò jẹ́ orí fáwọn tí wọ́n lò ó iyì mọ́sálásí òun náà ni pé ká máa kírun bẹ́ẹ̀ kí ìdánilẹ́kọ̀ọ́ náà ó sì máa lọ lóòrèkóòrè ṣe bí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ti dé Mọ́kà dé Mọ̀dínà ibà ara àwọn àfa ńláńlá tí wọ́n máa jókòó eléyìí ó jó tiẹ̀ tọ̀hún ó jó tiẹ̀ nínú mọ́sálásí àdẹ́gbẹ́ Muhammad salam ṣé ẹyẹ káyé àfáà tó jókòó ti ń dáhùn yẹn lẹ́kọ̀ọ́ mẹ́ eléyìí náà pè ní imaratul masjid eléyìí tá à ń ṣe imaratul masjid ni tí ò bá sí ń bẹ̀ ìwọ̀nba ní ládàá ẹni tó kọ ó mọ̀ gbogbo mọ́sálásí gbogbo àwọn tá a bá jẹ́ àìmọ̀ gbogbo àwọn tá tó bá yẹ mọ́sálásí káwọn èèyàn kàn kí irun dẹ̀ ti pa òun ni mọ́sálásí yẹn ò fọ́ṣàn bó ti tọ́ àti bó ṣe yẹ ẹni tí ọlọ́run bá jogún ààyè fún àbáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé wọ́n kọ́ fún sọláàt àti oríṣiríṣi iṣẹ́ ládàá lára rẹ̀ náà nílé ìta kí okò wa ṣe mo rò bí tọdọọdún ṣe wà tòṣoṣù náà wà tọ̀sọ̀ọ̀sẹ̀ náà wà gbogbo ẹ̀ pátápátá káwọn èèyàn lè fa mímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala àbí ọlọ́ọ̀bá kó mọ̀ra ládàá àti ìgbìyànjú yẹn kó mọ̀ra láre kó bá ní tó ti àwọn alájò wa tí wọ́n ní ààyè kó bá ní pẹ̀lú wọn kó bá ní fi àlùbáríkà sí ìgbìyànjú wọn èròǹgbà dáadáa tí wọ́n ní sáwùjọ islam ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kó jọ yóò sì fi àlùbáríkà tó pọ̀ sí àmọ́ kí n tó máa lọ jẹ́mọ́ àlàákù àhàkù ayọ̀kan bó tilẹ̀ kó rí òdodo ọ̀rọ̀ òun ni lóòótọ́ a fún wa lákòórí ọ̀rọ̀ ìwọ kọ́ ni ká lọ bẹ̀ àlàtò ṣùgbọ́n lọ́sẹ̀ sí àdẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni mọ́rọ̀ ha mi fún mu kàrọ̀ pàlìlẹ́gẹ́ jírò hó bìyẹn fàyín lam yastati'i fabilisani wàyín lam yastati'i fabiqalbi ọ̀dálíkà adùn àfọlẹ́yìn ànábì ní tẹ̀yẹ̀ bá rí kankan tó kù díẹ̀ káàtó kéèyàn ṣàtúnṣe tàbá ṣàtúnṣe yìí ìdí pé a wà lọ ipò ẹni tí wọ́n bá ṣe àtúnṣe láàrin náà ni pé kóun náà kọ́ kó gbà àtúnṣe torí pé gbogbo wa lájọ mọ̀ wípé ẹ̀sìn tá a wá jókòó tì tá a dá wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kì í ṣẹ̀sìn bàbá tó kì í ṣe ẹ̀sìn bàbá tó bí mi bẹ́ẹ̀ ni ò kì í ṣe ẹ̀sìn ẹni tọ́lọ̀ ń jogún bàbá ẹni tọ́lọ̀ ń jogún àyè rí fún kì í ṣẹ̀sìn bàbá ẹni kankan nínú wa ọlọ́run kan ti bí àwọn àpáàdé lẹ́yìn pẹ̀lú wípé wà ìdí àkọ́dà bá omi ìfáàkọ̀ lẹ́bí iná ohun tó ti ta lẹ́tùbàjìnnúnàwó lè ná sí fọlá tẹ̀tùmùnà ọlọ́run ní ọ̀ràn ní gbogbo ẹni tó bá ti mà kó fi mọ àwọn èèyàn ò gbọ́dọ̀ sẹ́ ìmọ̀ yẹn kù sọ́dọ̀ ti ẹ̀rí àfi kéèyàn sọ ọ́ jáde àbí ọlọ́run bá Allah subhanahu wa kó mọ́sà gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa ah, bàbá wa tí wọ́n ṣe àdúrà fún wa àdúrà tí wọ́n ṣe ọlọ́njẹ́ kó mọ́ wa bá ní fi àlùbáríkà sí kọjá báwọn gan ṣe sọ wọn láti bí Allah subhanahu wa ta'ala léèyàn bá wò wọn èyàn ò rí àníyàn dáadáa tí wọ́n fi ṣàdúrà yẹn lè dúró wọn tọ́lọ̀ ń bá sàánú èèyàn téèyàn bá rí èyàn ò rí mọ́lẹ̀ tó bá sọ̀rọ̀ téèyàn bá gbọ́rọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ eléyìí mo rí lára wọn kọlọ́ba Allah subhanahu wa mọ́ pàyẹ́ náà mọ́lẹ̀ tiwọn àti gbogbo ẹ̀ kọ̀ọ̀kan wa fẹ́ rí nǹkan tí mo fẹ́ sà tí mo fẹ́ fi àkíyèsí sí níbi ìlànà tí wọ́n gbà ṣàdúrà fún wa kájọ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wo ló já sí pé àmọ́ tẹ́lẹ̀ a ti wá mọ́ àbó ti mọ́ wa lára ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn láti ṣe àtúnṣe fún tí wọ́n sì gbà á pé a nínú ẹ pé bẹ́ẹ̀ ti ṣàlàyé fún wa pé bó ṣe rí nínú súnà àdẹ Muhammad yẹn sọlá láàrin sàlá kò sí ní tá a fẹ́ gbà bí ká mọ ìlàjì ẹ̀sìn Ọlọ́run náà la ṣe èyí tó bá ṣe correct náà kò làníyàn wọn ṣe ṣùgbọ́n ó ti mọ́ wọn lára bàbá ń ta ní kẹ́ bí a ṣe ní kẹ́ ẹ mọ́ à ó ti mọ́ra ni ọkà àwọn sì tó fọkàn sí títí títí títí tí wọn alhamdulilá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ìjà sí pé wọ́n padà fi àwọn ọ̀tàn ilẹ̀ sẹ́rí náà lànà àdúrà eléyìí tá a bá àmọ́ tí ó kàn rẹ̀ ti ọlá yìí àdẹ́bí lọ́dọọdọ́ ọlá adéwálé adébàmọ́ ọlá adé bí àsìkò yìí ọlá bàbá tó bí ọ ọlá àbá tó kọ ẹngírú àwọn ọlá yìí pọ̀ lóòótọ́ wà gbọ́ àyè ọlá tó pọ̀ ni ṣùgbọ́n kò sí ló lànà àdúrà lẹ́gbọ̀n sábàbà àwọn àyè sẹ́lẹ̀ ànábì kan lé àwọn gbólóhùn kan lẹ̀ fún wa nínú àwọn èyí tó kọ̀ rẹ́ títí bàbá wa sọ nígbà tí wọ́n ṣàdúrà láhàwùlà wọlé àkúwọ́ta ìlà bílà ànábì ní láwùlà wọlé àkúwọ́ta ìlà bílà ìlà àlíyàn àlíyàn kanzun min kunuzil janna ànábì ní gbónú ńlá haúlà tá a mọ́ ń sọ yìí bó ti mọ yẹn ànábì ní pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ kan nínú àwọn pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ tó wà láti janna bá a bá ti ṣàdúrà tán tá a bá ní la haúlà wala quwwata illa billah a ti ṣàdúrà o ẹ jẹ́ kú ní abala kan ṣàdúrà fún wa tán ká fi àáfà ẹ fi nǹkan lè ẹ lè rúru àwòrán bí ànábì ti ṣàdúrà tó wà ní bismillahi ila àtọ̀ bísmìláì kúlẹ̀ mú àlá títí tá a fi ń rò wípé kúlẹ̀ àlá ó ń jẹ òkú ni erroneous belief dẹni kò correct kò síbi tá nẹ́bi ti lè kalẹ̀ wípé bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà fún fún yín o bísmìláì kan kúlẹ̀ àlá kan àbí mẹ́ta mẹ́ta ànábì sọ bẹ́ẹ̀ nínú tá bùkátà sí ká tún ṣe gbogbo ẹ̀ náà ò perfect lánàá tó bá tó dọ̀la yóò tó perfect jù báyìí lọ ẹ̀jẹ̀ á máa gbà díẹ̀ díẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò tó wá ṣe ilé òsì yẹyẹ ibẹ̀ náà bí àwa náà sí àjọ ń wí lánàá ni kadhalika kuntum min qabl famanna Allahu alaykum bá a ṣe jọ rí lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi káàánú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fún tó ilé ọkọ̀ mọ́ gbogbo ìgbà bá ń ṣàdúrà ọlọ́run mọ́sà àwọn tẹ́wọ́ gbàdúrà wa èyí tí wọ́n ti ṣe fún àyínà ọlọ́run kò gbà á ẹ̀jẹ̀ àkóńtò ọlọ́run kásà tó ṣe ẹ̀rí pé mo pààrà gbénú nǹkan àwọn tó bá lákìyèsí فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم gbogbo ìlànà pátápátá tí èyí bá ti ṣe tànàbí kò lè dáa tó tàbí Muhammad ká gbìyànjú gbogbo àtàbá fẹ́ máa ṣẹ̀ sí ká jẹ́ jẹ́ pé ìlànà tó ń ṣe ọlọ́run àlẹ́bà Muhammad òun ni yóò jẹ wá lógún tí ó mú wá lẹ́mí àmọ̀ tẹ̀lé ọlọ́mọsá àbọ̀ wà dúró ọlá aláàfin láàrin làmà. seven destructive things sẹ̀tì yẹn bá jọmọ ilé kéwì tèmi báyìí yóò ti gbọ́ nǹkan yẹn bí wọ́n ṣe mú ọ̀rọ̀ yẹn wá seven destructive sins odidi àdìsí kan ni wọ́n sọ lọ́dọ̀ àlẹ́gbà Muhammad sa so àkórí ọ̀rọ̀ yẹn wò tà sí kí wọ́n sọ wípé àdìsí báyìí báyìí báyìí káwá ṣàlàyé ẹ̀ àdìsí àlẹ́gbà Muhammad sa sọ pé bí topic yẹn ṣe wá kò líǹkì mọ́ hadith alẹ́ Muhammad sallallahu Alaihi wa sallam ṣùgbọ́n bóò la ṣe mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ tá a bá fẹ́ mọ̀ pé kinní kan ń bẹ tó ń pè lẹ́ṣẹ̀ ànábì ni ó jẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bó ṣe jásí pé tá a bá fẹ́ mọ̀ pé kinní kan ń bẹ àràmù ni ànábì náà ni ó jẹ́ á mọ̀ lẹ́yìn Allah subhanahu wa ta'ala torí ẹ̀ nínú ibi táwọn afáà máa ń fáyà tán máa ń bẹ̀rù wọn yìí sàdédé pé nǹkan kan ní haram àyàfi kí wọ́n rí pé ọlọ́run pè ní haram àbí ànábì pè ní haram bá ànábì ọba pè kankan ní haram tọ́lọ́ ọba pè ní haram téèyàn bá pè lára mú ẹsẹ̀ ni nínú àwọn kan tó wẹ́ níbi ẹ̀sìn wa tó já sí pé àyè kàn án ṣàdédé sọ̀rọ̀ ọ̀rọ̀ ó ṣòro sọ aráàmù ni aráàmù ni aráàmù ni àti téèyàn ó pè lára mú àti téèyàn ó pè lálàálì ọ̀dọ̀ ọlọ́run àtànábì ni ó ti wá àti tá a pè lẹ́sẹ̀ àti ń tápè níjọsìn ọ̀dọ̀ ọlọ́run àtàlẹ́bì ni ó ti wá nínú alukur'an kẹrin ọlọ́ni la tẹ́sìkò bí alìsìnà tó mọ̀lẹ́kẹ́ ìgbà àádá halalun wà àádá haramun ní yẹfẹ̀rúnà alàlọ́hìn ìkẹ́gbà iná lẹ́bínà yẹfẹ̀rúnà alàlọ́hìn ìkẹ́gbà láàyò fẹ̀fẹ̀rún ọlọ́ni ẹ̀sọ́ ahọ́n yín níbi máa pe nǹkan ní haramu àti halali pẹ̀lú pé kẹ́ máa dáadáa pa arọ́mọ́lọ́mọ́ ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn tó bá ń parọ́ mọ́ lọ́wọ́ bá ìtọ́lọ́run kò pè ní haram tí wọ́n bá pè ní haram èyí ò lójọ́ wájú ọ̀rọ̀ ìtọ́lọ́run bá tánàbí ò bá pè ní haram tí èèyàn bá pè ní haram èyí ò lójọ́ wájú ọ̀rọ̀ ẹlẹgẹ́ ni ọ̀rọ̀ sísọ tó bá di bí ẹ̀sìn ọlọ́ni iná lẹ́dí iná yẹfẹ́ òun náà alàlọ́ àyè láàyè fìlẹ̀kọ́ gbogbo àwọn tí wọ́n bá máa parọ́ mọ́ lọ́wọ́ òní wọn ní ní nínú àwọn tó máa ń sọ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ náà àti tàdékù Muhammadu sallallahu alaihi wa sallam òun náà làwọn tí wọ́n bá nímọ̀ nípa hadith àwọn onísùnà tí wọ́n bá nímọ̀ nípa súnà nípa Muhammad sàn torí ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn parọ́ mọ́ anabi Muhammad sallallahu alaihi wa sallam anabi ni man kadaba alayya muta'ammidan ẹni tó bá parọ́ mọ́ mi lójú kòrójú falyatabawwa maq'adahu minan nar anabi ni tí ó fi jókòó náà kó gbé lọ tí bá ti ń àwọn onímọ̀ nípa ìtumọ̀ rẹ̀ ni pé yóò pẹ́ nínú ọ̀nà fá ọlọ́mọṣẹ́lẹ̀ àti nínú ọ̀nà orí ẹ̀ka sọ tábà máa sọ ọlọ́run sọ pé nínú àwọn àbàjẹ́ ọ̀rọ̀ tó kárí orí ara àwọn èèyàn ọlọ́run ní ẹbẹ̀rù èèyàn lẹ́ẹ̀mẹ́wàá kẹ tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan ọ̀nà yìí àdápa ọ̀rọ̀ tó fojú hàn fún aláṣọ àrùn ọ̀tá bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run kárí àwọn kan lọ níbo ló kọ́ sí ta ló sọ fún kò kárí lé àwọn kan lọ ká sọ àwọn wa ọlọ́run bá lásán ara yóò sá ibi tí mo ti lọ náà ni pé ànábì ni ó ka ẹ̀ṣẹ̀ méje fún wa sọ́nà bá àṣà tó sì sọ fún wa pé àwọn ẹ̀ṣẹ̀ yìí ò ń sọ̀yàn dẹni tí ò rí tí ò ní rí tí ò ní ra àánú ọlọ́run yóò sọ̀yàn di ẹni tí yóò bọ́ sóko parun ẹ̀ṣẹ̀ méje àdìsí àbí òrìrà ló gbé wa kò sí bájú fẹ́ tírìtì tọ́pìkì yìí tá à ní tírìtì àdìsí àbí òrìrà rọ́bì àlà àdìbò anabiwa muhammad sallallahu alayhi wa sallam bá nàbí jìbìrì ní sọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ àbáyé arábìnrin ìjìdẹ́nìbù ìjìdẹ́nìbù sab'a mubiqat ìjìdẹ́nìbù sab'a mubiqat arábìnrin ẹ jìnnà sí nǹkan méje kan tí ń sọ̀yàn lórí ibù gbogbo àwọn tọ́lọ́ bá kójọ sáàyè tí wọ́n ń ṣètò ọlọ́mọkọ yìí máa ṣe torí pé tá a bá mú àkórí ọ̀rọ̀ tá a wá rí pé àkórí ọ̀rọ̀ yẹn àwọn tó fẹ́ gbọ́ wọ́n nídìí ẹ̀ ní táwọn èèyàn nídìí náà la fi máa ń ṣàkórí ọ̀rọ̀ a nídìí ká mọ àwọn nǹkan méje yìí tó lè sọ yẹn lórí ibú wàbí táálí àkúlù hóbi kò lè sọ̀rọ̀ ha gbogbo ẹni mo fi sọ pé àwọn èèyàn sì ń sẹ̀mí nínú àwọn nǹkan wọ̀nyí àbùkátà sí ká sọ̀rọ̀ lórí ẹ̀ alẹ́bìnrin ìjìtẹ́nìbù ẹ jìnnà sí o ẹ sọ̀ra fún o sábò amòbí kọ́t àwọn nǹkan méje tí sọ̀yàn dolórí ikú níwájú ọlọ́run àwọn sọ̀hábà àwọn èyí máa ń tọpasẹ̀ nǹkan kan ju nǹkan tó bá fi já sí wípé yóò là wọn nínú ìbínú ọlọ́run yóò là wọn nínú náà ọlọ́run wọn ni wà máa hùnà ya Rasulullah kí làwọn nǹkan méjèèjì yẹn rí òjíṣẹ́ ọlọ́run anábì wa sallallahu alaihi wasallam yóò bá bẹ̀rẹ̀ sí máa ka anábì bá bẹ̀rẹ̀ sí ka fáwọn sọ̀hábà ridwanullahi alaihim àlẹ́bí ní alákọ̀ọ́kọ́ àṣírikù ìlà máa ka gbogbo ẹ̀ kí n tó wá padà síbi nínú wá mú lẹ́yọ kọ̀ọ̀kan torí tásìkò bá gbà wá láti sọ tán ọwọ́ yìí tá a bá gbọ́ ń bẹ̀ á ti mọ̀ pé nínú méje tán sáká méjèèjì náà sáré àkọ́kọ́ ń bẹ̀ àṣírikù ìlà ṣíṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run mò ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ tí máa fẹ́ lójú ẹlẹ́ẹ̀kejì wà sẹ́hẹ̀rọ̀ òògùn ṣíṣe ìdán pípa máa sọ òògùn máa pidán ó wà lára tá ànábì ká sallallahu alaihi wasallam wa qatlu nafsi allati harrama Allahu illa bil haqq àti kéèyàn pa ẹ̀mí tọ́nà wọn bá gbé haramu ní ẹ̀gbọ́dọ̀ pa illa bi haqqi islam àyàfi pé islam ló gbé ìdájọ́ kalẹ̀ pé eléyìí kí wọ́n pa ni àwọn kan bẹnu sẹ̀ríà islam tó yẹ pé ìdájọ́ wọn kí wọ́n pa ni ẹ̀dá kò tá a bá débẹ̀ tá a bá ń ṣàlàyé kó wọ́n jẹ́ pé yìí ó fò ó gbogbo ẹni ìdájọ́ rẹ̀ bá jẹ́ mọ́ kí wọ́n pa ìgbé àti ńkọ́lá pa òun àwọn tánàbí dojú ọ̀rọ̀ kan ìjọba tó bá jẹ́ pé ìjọba bá ń lo òfin ẹ̀sìn ní o kì í ti pẹ́ nìkan ó kàn wá àṣẹ ládùúgbò wa lábàá wa wo àdìsí ànábì pé wọ́n ní àdìsí sọ pé ẹni ó bá ṣe irú ẹ̀ṣẹ̀ kí wọ́n pa rárá o àwakọ̀ ṣe rí nínú ẹ̀ṣẹ̀ ńlá tí ò kéré nínú ṣẹ̀ríà Islam òun ni kéèyàn mú ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ islam gan nínú islam wa gan èèyàn gbọ́dọ̀ dájọ́ lọ́wọ́ ara rẹ̀ anabi tó ka wa akulu riba kéèyàn máa jẹ riba mo sọ pé gbogbo àlámọ̀rí là ń sẹ̀mí nínú ẹ̀ riba ó wọlé tọ̀ wá wá kódà kò kalẹ̀kùn a bá lórí ìjókòó ni kò sẹ́nìyàn kan tó fẹ́ jẹ riba nísìnyí kò difficult mọ́ ìjọ òní ló difficult kùlátẹ́rà ò ní jẹ́ kọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí ṣe torí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òfin gbà kò sí tí ó fi sọ́ńdò ni wàlíyá èèyàn lè gba rìbá kódà tẹ́nìkan kò ní mà torí pé yóò gbé owó kàṣù wá fún ọ lórí fóònù rẹ kódà láì béèrè àtòrí sí àwọn míì ákùlù rìbá ó wà lóra ẹsẹ̀ tá nàbí ká pé yóò sọ yẹn lórí ibú wà ákùlù má lè tì <clears throat> mímọ jẹ dúkìá ọmọ òrukàn àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn à ń wa wá ṣàlàyé ẹ̀ wà àtàwálé yọmọ sáà nìkan nínú gbogbo ẹsẹ̀ tá nàbí ká òun ni àlà ń bẹ látàrí situation tó abára wa abẹ́lọ́wọ́ bá ala subhanahu wa ta'ala kọ́mọ̀ arógo téèyàn bá jẹ́ mùsùlùmí níjọ tó gun ẹ̀sìn bá lásán o èèyàn sá padà náà ẹni tó bá sá padà ẹ̀ṣẹ̀ kan ni tí ó sọ ohun tí ń dolórí ibu eléyìí nìkan lẹ̀ṣẹ̀ àwọn ibi ìdìnnà láàyè tààlà tá a bá fẹ́ ṣàlàyé ó ṣeé ṣe kí n yọ ìyẹn kó ń bẹ̀ tásìkò bá ti fẹ́ gbà wá ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wà kọ́ńtìfòlì mọ́sánát ọ̀pọ̀lọpọ̀ bá lè lé onókó sí lè léyìí alukọ́ńtìfò alimọ̀sánát máa hùn ní alimọ̀sánát àwọn làwọn pè ní mọ̀sánát àwọn obìnrin tí wọ́n mójútó àlámọ̀rí ayé wọn wọ́n mójútó ẹ̀sìn wọn wọ́n ṣọ́ abẹ́ wọn wọ́n ṣọ́ ilé wọn wọ́n ṣọ́ ìwọ̀ ọkọ̀ wọn kẹ́nìkan sì wò sọ̀sọ̀sọ̀sọ̀ kó sì ṣe àrọ́mú yóò bì zina kó sì pè wọ́n lálágbèrè ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n sọ̀yàn lórí ibú gbogbo ẹ̀ ló ní ìdájọ́ lọ́kọ̀ọ̀kan ìkejì bí ìdílé láì tààlà ẹ jẹ́ kí n padà sórí alákọ̀ọ́kọ́ alẹ́bùwà muhammadu sallallahu alayhi wa sallam èyí tá a dábìí ọkọ̀ sọ bẹ́ẹ̀ àṣírí kò bìlá ṣíṣe bọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ láyé àṣírìkù bó ṣe wá tóbi tó yẹn náà téèyàn bá itú bá ń bẹ̀ kó tó kú ọlọ́run kò forí jìyàn títóbi rẹ̀ oníkéèyàn mọ̀ tó bá kó fi lọ bá àlọ́ gbogbo ẹ̀ṣẹ̀ lèyàn lè gbéwájú ọlọ́run bá tọ́nà lọ́sẹ̀ kò fárútù làkà mo forí jìyàn àfi ṣírìkù àlẹ́kọ́ ẹ̀yin ọmọ ìyá wàlọ́hì àwọn èèyàn ń ṣẹbọ àwọn èèyàn ń ṣẹbọ kí n tó máa bọ̀ ẹnìkan bá mi lálejò ó wá ń sọ̀rọ̀ pé ẹni tó jẹ́ mọ́gàjí àwọn ó ṣètò kan lẹ̀ nílé àwọn pé gbogbo ọmọ inúlé tó bá fẹ́ ta ilẹ̀ tí wọ́n pín fún kò gbọdọ̀ ta ta ọmọ inúlé tó bá fẹ́ mo béèrè pé sóhun tó ṣètò yẹn sí mùsùlùmí ìlú mùsùlùmí ni àmọ́ ìlú mùsùlùmí náà ni mùsùlùmí ń Ṣàngó mo ní ṣé ó kàn fi àwọn tó ń ṣe Ṣàngó lẹ̀ ló fi pè lóní Ṣàngó ni àbó àwọn oníra òun gan ni ó mú ọjọ́ tí wọ́n pọ̀ Ṣàngó àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì ń kírun mo ti rí ní social media bóyá Facebook tí eégún ṣàdúrà fún yàn ṣe ọ̀rọ̀ yìí ò ní dàrú ó sì ń karọ́ bàlá nínú ẹ̀kú ó sì ń ṣàdúrà fún ẹnìkan ọlọ́bà náà àti náà nínú ẹ̀kú eégún ṣé rọ́bà náà jẹ mọ́ ilégún ni ó fi hàn wípé kàsíìmù kan ni ó mọ jẹ́ fífàtà ìkan sí ní ọlọ́mọ sí kàsíìmù tiwa bẹ́ẹ̀ àfàtà ìtiwa náà mọ́ sí bẹ́ẹ̀ ẹni tí ó mọ sí lọ́wọ́ ní gbogbo ìgbà oníkan náà ṣàwà àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ tó tóbi ni wàlúwàhì àwọn èèyàn sì ń bẹ nínú ṣíṣe ẹbọ àwọn èèyàn ń bẹ bí ṣíṣògùn àwọn òye àwọn èèyàn òye lọ yẹsẹ wò àsorọ àrìmọlẹ torí pé lẹ́mìí ọmọ ẹ̀dẹ́ èèyàn ọmọ ẹ̀dẹ́ èèyàn ò ó pé things happen naturally kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ naturally kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú pé ọlọ́run bá decision ọlọ́run bá nìyẹn ọmọ ẹ̀dẹ́ ọmọ èèyàn rò wípé gbogbo tí ó bá ṣẹlẹ̀ pátápátá ìwọ ló facilitate ẹ̀ fúnra rẹ̀ wọlé hàmúlò lẹ́sà àkàbà gbogbo àlámọ̀ yìí pátápátá ìyáàdínlá ọwọ́ náà wà lówà nínú alukur'an kẹrì ọlọ́run ẹ̀jẹ̀ ní sọ fún yín inna Allaha la yaghfiru an yushraka bihi ẹ bọ ọlọ́run ní mi ní forí jẹni tó bá ṣe tó bá fi wá bá mi ṣe rí lára bí tá a fẹ́ tún ṣe níbi àkídà wa àdìọ́kàn wa ọ̀pọ̀lọpọ̀ wa ní bàbá tó yẹ pé lójú ayé wọn nígbà tí wọ́n bẹ láyé kò pamọ́ fún wa pé wọn kì í ṣe mùsùlùmí àmọ́ for one reason or the other bóyá wọ́n dá sí wa wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n dúró tì wá tá a fi dáńtàdà àwa tí wọ́n ń ṣe Islam tó tọ́ lé ní ká má expect ẹ̀kọ́ àbàwọn lálejò náà ká má expect ẹ̀kọ́ àbàwọn lálejò náà kódà àtúgbọ̀dọ̀ ṣàdúrà fún wọn lókùgbà ẹnikẹ́ni tó bá ti bọ́ sọ́dọ̀ ọlọ́run tí ò bá ti ṣe ìsìláàmù bọ́ sọ́dọ̀ ọlọ́run nínú tá a gbọ́dọ̀ tó ṣe ní àdìọ́ kan wà ní pé kò lálìjẹ́nà lọ́dọ̀ lọ ó lè tóbi lára wa pé ah mọ́mì mi dádì mi kò sí ní tá a fẹ́ ṣe sí nínú tó máa ń tóbi níbi abala ọ̀rọ̀ yìí tó máa ń tóbi lára àwọn èèyàn anabi muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan wá bi léèrè pé àìdá àbí ṣe rí lọ́tọ́ bá lè dọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀tọ́ ọlọ́run ẹ má wo pé torí kó já nàbì ẹ má wo kàǹkà nàbì ẹ má wo títóbi adébù Muhammad salam ṣe rí títóbi adébù Muhammad salam kò tó yìí jẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ká má sọ bẹ́ẹ̀ pé torí ànábì lọ́rọ̀ ti dáyé ọ̀rọ̀ yóò correct ọlọ́run dá anẹ́gbà ọlọ́run dá ayé nítorí la ilaha illallah la ilaha illallah nítorí nítorí ẹ̀dá yìí nìyẹn nǹkan kò gbọdọ̀ yín jẹ níbi la ilaha illallah ọlọ́run bá ní gbogbo ẹni tó bá pàdé mi tí ò bá fi túbá níbi ẹbọ mi ò ní foríjì yọkan ṣoṣo tọ́lọ̀ bó ní foríjì sórí tó bá ń jẹun sì náà kò sáàfà tí ó sọ bẹ́ẹ̀ ẹ ìmáàmù wa ń ṣe sìnà yàní ẹ má kírun lẹ́yìn rẹ̀ mọ́ rárá ẹ̀ṣẹ̀ ló ń dá kò ṣẹbọ ẹ ìmáàmù wa mutí sálẹ má kírun lẹ́yìn rẹ̀ àáfò òní sọ pé ẹ má kírun lẹ́yìn rẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń dá kò ṣẹbọ àyàfi tí ò bá mọ ti ń ṣe lórí irun lókù tó bá déèyàn bá mutí pàdé ọlọ́run ọba ó ní òòpù téèyàn bá ṣe sìnà pàdé ọlọ́run ọba ó ní òòpù téèyàn bá lọ ṣẹbọ pàdé ọlọ́run ọba kò ní òpó kankan ọkùnrin wá dé àdébọ muhammad sallallahu alaihi wasallam ó ní ya rasulallah aina abi eré anábì mú bí ó lè rí dáàbò níbo ni bàbá mi wà iná ní abálẹ jẹ náà anábì ni abúkà fìlà bàbá rẹ inú náà ló wà méjì ni rí wáyà yẹn wọn lọkùnrin yẹn lọ ìwáyà kan sọ pé ó bá padà wọn ni bàbá mi àti bàbá rẹ ń òjọ ṣẹ̀sìn náà ni wà àbúkà àti bàbá àti ẹ̀ náà ó sọ bá ń sá anábì sallallahu alaihi anábì wa ní tàn bí ẹ̀ ń sọ nǹkan kan fún kullama mararta bi qabri rajulin kafirin fabashirhu binnar gbogbo ọjọ́ tó bá kọjá èsì tánàbì sọ nígbà tó sọ pé àti bàbá àti náà anábì ní mọ́tà rẹ̀ láàmú gbogbo ọjọ́ tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárì ẹni tí wọ́n náà mọ̀ pé kèfèrí ló kú sí fún onírò pé iná ń dóde ṣẹ̀pẹ́ ànábì oyin ó sọ fún ọ pé bó ti rí náà lọ sọ̀rọ̀ nínú riwáyà mi wọ́n ní ànábì rí ìbànújẹ́ lára ọkùnrin yẹn nígbà tó ń lọ ànábì ní wá bí mẹ́jọ ó lé lára rẹ̀ àbí wà àbúká fìnnà àti bàbá tó bẹ̀mí ànábì àti bàbá tó bí rẹ̀ inú ọ̀nà làwọn méjèèjì wà ṣe rí ọ̀rọ̀ ẹ̀lẹ́tọ̀ pé bàbá ànábì bàbá ànábì ìgbà tọ́lọ̀ ń fẹ́ wú ọ̀nà àlẹ́gbà Muhammad salam kúrò níbi ẹbọ kò wó sẹ́ẹ̀ka and that shows pé ọ̀rọ̀ oneness of Allah subhanahu wa ta'ala ọlọ́run ò fi bẹ́ẹ̀ níbo ṣeré ẹ jẹ́ kí n máa lọ sínú suratu Zumar nígbà tọ́lọ̀ ń wú ọ̀nà àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ fún àlẹ́gbà Muhammad wala qad uhiya ilayk وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكِ We have inspired you, Muhammad. Àmì sí ọ, aṣọ wáàyí fún wa nẹ́bí. Gẹ́gẹ́ bá a ṣe mí sí àwọn tó ti wá ṣáájú rẹ̀. وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ Mo rò pé gbogbo wa la mọ bá nẹ́bí ṣe tó lọ́dọ̀ Ọlọ́run àpọ́nlé àpọ́nlé tọ́nà ń bá fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam kì í máa ṣe díẹ̀ nínú àpọ́nlé tọ́nà ń bá fún ànábì muhammad sallallahu alaihi wasallam ibi tọ́nà ọba òfin yẹn jókòó sí ọlọ́run gbé ànábì lálejò bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àìmọye tọ́nà ọba òsì fẹ́ dá kankan rí nínú àwọn ànábì rẹ̀ tẹ́pá ànábì sallallahu alaihi wasallam àmọ́ nígbà tó dibi ọ̀rọ̀ ẹbọ in ashrakta tó o bá fi da làyàbàtọ́ nà amaluk gbogbo sẹ́yìn rẹ ni màá bàjẹ́ ẹ wo bọ́lá ṣe ọlọ́run lè lọ́rọ̀ sí alẹ́ Muhammad tó ti bọ́lá ṣe nífẹ̀ẹ́ alẹ́ pẹ̀tọ́ sallallahu alaihi wasallam ọlọ́run ni màá ba sẹ́yìn rẹ jẹ́ so ẹ má jẹ́ kó tóbi lára wa ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ó ju gbogbo tá a fẹ́ mọ̀ ọ̀rọ̀ lọ ọlọ́run ò fi bá ẹ̀dá kankan ṣeré tọ́nà ń bá lè adúlá nẹ́bí báyìí sallallahu alaihi wasallam who else lain aṣirọ́kìtà gbogbo wọn tó ní nǹkan tó sọ̀rọ̀ gbogbo wọn tó lárí mọ́lẹ̀ ó kàn ló gbogbo àwọn kan ẹnu ṣiṣẹ́ fún irọ́ ni they don't work wọ́lá kò láyò sí ìbànà ilà àmà kátàbà lọ́hùn lánàá ó wà fún lánàá kò sí ń tẹ́ ẹ lé ní kò sí ń tẹ́ ẹ lé bọ́m̀bẹ̀ kò sí irú wàhálà tó lè kàn yín kò sí irú wàhálà tẹ́ bọ́m̀bẹ̀ èyí tọ́lọ̀ ń bá fẹ́ kẹ́ ẹ là ni nǹkan kò là yín ọlọ́run ló là yín nǹkan kò sọ yín ọlọ́run ló sọ yín ọlọ́run ni kò ń ṣe yẹn nìkan o wala takunanna minal khasirin iwájú ni ń tò ọ sínú àwọn tí ó ṣòfò iwájú ni tó o bá ṣẹbọ ànábì lọ́lọ́run bá wí ta wá lẹ́rù ẹbọ yẹn ó lè lẹ́skúùsì wájú ọlọ́run pé ìdí tí mo fi ṣe é rèé kò sẹ́skúùsì kankan ọlọ́run mọ̀jẹ̀ ká lè ṣẹ̀ bọ́tà fi pàdé ọlọ́run. lórí nǹkan àkọ́kọ́ tá nàbí tó júwe nìyẹn pé ó ba gbogbo sẹ́jẹ́ mo wà níbẹ̀ lọ́dún kan bóyá ọba ọ̀pẹ́yìndé nìbàdàn mùsùlùmí ni bàbá yẹn ìgbà tí wọ́n jọ tí wọ́n jọba bàbá àgbà ní mádùlá àrọ́bí bàbá wọn ṣe tẹ̀fsírì lọ́jọ́ náà bàbá ní ẹ sọ fọ́pọ̀ ìdí islam rẹ ti bàjẹ́ ájì rẹ ti bàjẹ́ bí wọ́n ṣe ń sọ lọ́dún náà ni téèyàn bá ti ṣẹbọ iṣẹ́ ti bàjẹ́ ìrun ti lọ ájì ti tẹ̀lé ààwẹ̀ ti bàjẹ́ àfi kéèyàn ṣe táwọn bá kó padà anabi jókòó njọ kan láàrin àwọn sàhábà nínú hadithi Abi Bakr anabi ni awala adullukum bi akbaril kabahir ṣé ẹ fẹ́ gbọ́ kí n sọ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi fún yín àwọn sọ abalẹ̀ bala ya Rasulullah ah ẹ jẹ́ àmọ́ ó kálí lọ sáfù ànábì ni al ishraku billah n tó tóbi jù lẹ́ṣẹ̀ wọn náà kéèyàn dá nǹkan kan pọ̀ mọ́ náà Allah subhanahu wa ta'ala kí ló ń tọ́lá kí ló ń sọ̀rọ̀ kí ló ń rí gbogbo rẹ̀ òwúlò ìdọ̀tí ni àṣírí kò ìdọ̀tí mo rántí gbà tí àwọn bàbá wa kú ní 1996 alájì náà ni wọ́n wò kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala kó dà kókó bá ní bàbá wa kó bá ní sòwúrí jì wọn nínú àwọn tí wọ́n ṣe mi ò mọ̀ bóyá àwọn nǹkan wọ̀nyẹn yálà àwọn ti ṣe ṣáájú kan tó ṣe Islam àbí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ṣe Islam tán àbáwọn nǹkan tí wọ́n fi kọ́ 1996 to, to date thirty years nìyẹn ọlọ́run ti sàánú wa náà tọ́jọ́ mẹ́ta ó kan owó sunsun nígbà ewo ni dọ̀tí eléyìí jàre àwọn eléyìí ò lè ṣe nǹkan kan lọ́jọ́ orí ṣe mọ́jọ́ náà ni mo ṣe kó gbogbo ẹ̀ mo sì kákó mẹ́ ẹ̀dàkùn ebi torí kó lè mọ́ wọlé ẹ wo àkọ́kọ́ náà àwa tá a kọ́kọ́ mú nǹkan kò sí wa láti ọgbọ̀n ọdún dòní o lè wọnú ilé wọ̀nyí kò nítumọ̀ kò nítumọ̀ it's just a mindset ibi tẹ́ ẹ fọkàn yín sí ni ọlọ́run bá dẹ̀tí sọ fún adé Muhammad sallallahu alayhi wa sallam ana inda dhanni abdi bi ntẹ́rù mi bá rò sí mi ibẹ̀ ni ó ti bá mi tẹ́rù mi bá rò ó pé òun ó bá dáadáa lọ́dọ̀ mi yóò bá tó bá sì rò wípé ah olè ó wọlé tó o bá sí ń o ibi tọ́lọ̀ ọba ibi tí ó dùn sí náà nù tí ò bá fi sí ń bẹ̀ náà ò lè wọlé rẹ̀ kí lànà bí fún wa káfi káfi sọ ilé wa sallallahu alaihi wasallam ànábì ni tẹ́ ẹ bá fẹ́ tilẹ̀kùn lé yín lálẹ́ ẹ tí bẹ́ẹ̀ ṣe ń ti yẹn ẹ sọ pé bismillah kò jù bá lọ ànábì ni èyíkéyìí ilẹ̀kùn tẹ́ ẹ bá tì pẹ̀lú gbólóhùn yẹn kò sí ṣàìtọ́nù tí ó sì méjì dẹ̀ ní ṣàìtọ́nù a máa wà ní àlejò a sì máa wà nú èèyàn ó lè tó wọlé tó wá béèrè tí ò fi pamọ́ sí wa lọ́wọ́ àlìjánnà nú èèyàn nìyẹn tọ́lọ́ bá sọ pé minal jinnati wan nas wọn ní sílẹ̀kùn yẹn ọlọ́kùnrin sàfisẹ́ sọ wa nǹkan méjì la fẹ́ ká ẹyọ kan nù ẹbọ ẹ jìnnà sí ẹni tó bá ń ṣe lọ́wọ́ kó túbá kúrò ń bẹ̀ kó dẹ̀ túbá tán pátápátá nínú tí à ń sọ̀rọ̀ ọbọ̀ wọn pé ayé ò gbà pé ọmọnìyàn kan dúró déédéé mọ́ ní bá ní aláàjì lágbájá à ewu ẹ sí wọn dábàá ẹni ọlọ́ọ̀lọ́ ni àìmọ́tàn wá ọlọ́ọ̀lọ́ náà ẹ fi ẹ fọ̀nà àwa náà kódà bá àfa náà bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà ó pé ẹmọ tara yín bẹ̀ sáwọn náà wà mọ́ tí wọ́n mọ́ tí wọ́n ń dì mọ́ra tọ̀ tó bá dìgbà tó bá dìgbà gbà kìí àmọ́ gbogbo tó pamọ́ láṣìírí ọ̀bàdẹ́dà ó tù ṣùgbọ́n ìdodo tọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala pé gbogbo àwọn kan wọ̀nyí ìdọ̀tí ni gbóògùn ó bá ṣiṣẹ́ ọlọ́run bá ní ó ṣe abc gbóògùn ó bá ní ṣiṣẹ́ ẹgbàgbé ìpìlẹ̀ gẹ́gẹ́ ni kó mọ̀ ṣiṣẹ́ àfitọ́nà bá ṣe abc ara bí táwọn wà sá sí ni pé ogun kò wúlò àyàfi ìsọ ọ̀tọ̀ náà bá Allah subhanahu wa ta'ala àfáàní asihru hakku ẹlẹ́ẹ̀kejì o àṣẹ̀rò hakùn wọlé àwùtà àṣírò láàkín bímọ kọ́dára lẹ́kọ̀dìyọ kí n tó bọ́ síbi sẹ́hìn ẹni tí ò ṣẹbọ kó máa fáyà rẹ̀ fúnra rẹ̀ ẹni tí ò ṣẹbọ nínú téèyàn máa ń bẹ lọ́wọ́ fún ni wàláhì anabi ibrahim alayhi salam gbogbo alamata anabi ibrahim anabi ibrahim òòṣà tí gbogbo òlú ń bọ anabi ibrahim nìkan tí ò mẹ́nìkankan lẹ́yìn olódò sọ ìwòsàn àdúgbò ni tó ti bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ànábì Ibrahim fúnra ẹ̀ ó tó ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó láwọn kó níbi ẹbọ àtàrọ àtọmọdọmọ ọ̀hún ọlọ́ni wa idh qala Ibrahim rabbi j'al hadha al-balada amina wajnubni wa baniya min al-asnam ìrẹ́ ọlọ́run lẹ́yìn ìgbà tánàbí Ibrahim ti dó délé tán tó ti destroy òòsà tán àdàbí Ibrahim tó wá bẹ ọlọ́run pé ọlọ́run bá mi ṣe ìlú Mọ́kà ní ìlú ìfọ̀kànbalẹ̀ wàá sọ ìmí àtọ̀rọ̀mọdọ́mọ mi kúrò níbi ẹ̀bọ ọlọ́run àbẹ̀ ọ́ gbogbo tá a bí lọ́mọ pátápátá mọ́jẹ̀ wọn ó kọ̀yìn síbi tá a kọjú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń ṣẹbọ nísìnyí tí wọ́n ń gbé ẹbọ lárugẹ ẹ bá lọ wù wọ́n bí ọmọ ọjọ́ méje ọmọ ọjọ́ mẹ́jọ náà ni wọ́n tọ́ yẹ pé ó kọ síláàmù ni wọ́n sọ wọ́n nínú téèyàn máa ń páyà àdẹ́bí ó páyà ẹ̀dẹ̀rí ìlú mọ́kà padà dìlú ẹbọ nígbà tá nàbí Ibrahim kúrò mẹ́ alayhi salatu wa salam kọ́lọ́ tó wá gbé àlẹ́gbà Muhammad bíi sallallahu alayhi salam ànábì wá ṣiṣẹ́ ní Kaaba fáá tó fi di fati mọ́kà ànábì wá wọnú Kaaba gbogbo òòsà tó wà ń bẹ̀ ànábì mú pàpà ó wá ń tì kọ̀ọ̀kan dànù kùdìjà àlẹ́hàkù wàzáhàkọ̀ ìbátìlú ìnàlbátìlà kánà zàhùkọ̀ ànábì ní bóyá ìmọ́lẹ̀ ti dé kókòkò máa paradà torí pé tókòkò bá tí ìmọ́lẹ̀ bá ti dé òkòkò paradà látijọ́ náà ẹbọ ò tó gbérí tààrà nílùú mọ́kàmá ó tó gbérí o kọ́lọ̀ tó fi Muhammad bin Abdul Wahab tó fi kọ́lọ̀ tó fi dá padà àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹbọ ọlọ́run mọ́jì wọ́n ráyè nígbèsí ayé wa àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tá a bá ń sọ̀rọ̀ nípa ẹbọ nílá rẹ̀ wà kékeré rẹ̀ wà mi gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ dábàá abala yẹn àwọn kéékèèké ẹbọ ń bẹ ṣùgbọ́n òun náà ní àtẹ̀gùn lọ síbi nílá alẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam alábẹ́ ni akhwafu ma akhafu alaykum ní tí ń pa mi láyà jù tí mò ń bẹ̀rù fún yín ní alẹ́bẹ́ ni ashiriku al-asghar ẹbọ kékeré kò sí èyí tó dá ń bẹ àti nílá àti kékeré ṣùgbọ́n ànábì sọ pé ó ń pa ọláyà torí pé kékeré yìí ó wọlé ọlọ́run ni kó mú wa dúró láti tì í dànù wọn á ní ká ànábì wa Muhammad salam kó sàpẹrẹ díẹ̀ nínú ẹbọ kékeré ànábì nínú ẹ ní alihalifu ògúnrè gbẹgbẹ ìrìlà kéèyàn máa búra kọ́ pé ògúnrè ilẹ̀ rèé gbogbo àwọn nǹkan yìí pátápátá òòṣà ni wọn àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó jáàmọ̀ pé mímọ́ búra pẹ̀lú àwọn nǹkan wọn míì tó yàtọ̀ sí ọba adẹ́dà ṣerékùn ni ẹbọ ni a sọ̀rọ̀ àwọn akóró mẹ́ ẹ jẹ́ àyọ̀rọ̀ akóró níbi ẹbọ o bí sẹ́tulẹ̀ kọ́ dáa tó ọlọ́run ní wo iṣẹ́ ẹnìkan ò dáa tó tà ní Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ẹnìkan ò dáa tó tó ń sẹ́ńdà ní Muhammad sallallahu alaihi wasallam tó ń tibẹ̀ ọlọ́run bá sọ fún pé la in ashrakta làyà àbàtọ́ nà àmọ̀lùkà gbogbo sẹ́yìn ó bàjẹ́ wala takunanna minal khasirin anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man laqiya allaha la yushriku bihi shay'a gbogbo ẹni tó bá pàdé ọlọ́run tí ò bá ti sẹ́bọ̀ lọ́rù rẹ̀ bí tí ó lẹ̀ kọ́ ma anabi ni dakhala al-janna ẹni yóò wà ní janna ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run wàmẹ́lákìyà o àdẹ́bìlẹ̀ tó bá pàdé ọlọ́run ọba yóò ṣe eré kóbi láàyè ṣe à tí kékeré ẹ bọ́ báyìí wà ń bí ẹrù rẹ̀ báyìí àdẹ́bìlẹ̀ yóò wọ̀ náà sallallahu alaihi wasallam. so lànà bíbí ń bá wa sọ̀rọ̀ pé ìjìtẹ́nibù sábọ̀ àmú bí kọ́t ẹ jìnnà sí nǹkan méjì tí sọ̀yìn ẹ̀dùn lórí ìbú níwájú ọ̀rọ̀ àdẹ́bìlẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ ọlọ́run dákun má bàṣẹ wa jẹ́ o ẹlẹ́ẹ̀kejì àṣẹ̀hìrò oògùn sísìn díẹ̀ nínú àwọn èèyàn ló là níbi oògùn sísìn díẹ̀ nínú àwọn èèyàn ò ní wọn kó sóògùn sísìn kò sí gbogbo tẹ́ ẹ bá ń pè lóògùn tó bá ti yàtọ̀ sí oògùn tẹ́ fẹ́ fi tọ́jú ara tí ò sì sí nǹkan àràmù ń bẹ gbogbo ọ̀ràn oògùn pátápátá ẹ̀bọ ni yóò sì sọ̀yàn lórí ibùn ọlọ́run oògùn tajà oògùn fẹ́ẹ́ ògùn sọ mọ́dàrí kan àgbélépọ̀tá gbogbo tí ò bá rí kó jẹ́ nínú ògùn àṣehìrò yóò sọ̀yàn lórí gbogbo ọjọ́ ọlọ́run ṣe rí ògùn ṣíṣe ó nítàn ìtàn rẹ̀ sì ni pé inú alukur'an karim ọlọ́ni wa tábà àwòmọ̀ tátìlù ṣe àdínú alámúlìkì suleiman wàmà káfàrọ̀ suleiman wàlákínà ṣe àdínà káfàrọ̀ anabi sulaiman alayhi salam gbogbo alamọ yìí tán anabi sulaiman nabiyullahi sulaiman nínú àwọn ẹrú ọlọ́run bá òjíṣẹ́ ọlọ́run ní anabi sulaiman. tó ń lọ yìí bó lọ́nà ṣe rí tó yẹ pé tán báyẹn wò nìyẹn kí sọ́nà dáa àbí ọ̀nà ọ̀dà anabi ní gbogbo ilé pátápátá kúfùrù kúfùrù ní gbogbo ẹ̀ oògùn ṣíṣe ẹja sọ̀rọ̀ àfọ̀ gbogbo ẹ̀ tó bá lé àwọn jogún ẹ̀ tó bá bá wọn ṣẹ́ẹ̀rí tó bá jẹ́ pé kájọ̀nà náà tó bá já sí pé àìsàn ara kan bẹ̀ tá a fẹ́ lo ipò omi fún àbí ewé ilé òkè sára mọ̀ pẹ̀lú mọ́jẹ̀mú ká má fi kẹta tó jẹ́ àárọ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kó má já pé à ń pè gèdè lè mú. lóṣù àti náà dá àwọn ewé àti ego. tó jẹ́ sí pé ó dẹ̀ jẹ́ ó fi àwọn kankan sínú ẹ̀ nínú ìwòsàn alẹ́bí wa sallallahu alayhi wa sallam ni inna Allaha anzala dáa wà dáwàá alẹ́bí ni bá sọ àìsàn kalẹ̀ gbogbo ìwòsàn àìsàn tó sọ kalẹ̀ pátápátá sọ kalẹ̀ pẹ̀lú ẹ̀ ni wàlàm yẹ jàlù lọ́hùn ṣìfà àkún fíìmà harrama alaykum ìtọ́nà bá ní èèwọ̀ ni ànábì ni ọlọ́run bó fi wòsàn bẹ̀ fún wa ọlọ́run ọtí èèwọ̀ ni wọ́n ní kó fi àgbo kó wá fọtí díẹ̀ sí kò lè jẹ́ kò lè jẹ́ ìwòsàn láíláí yóò dákún àrùn ara rẹ̀ ànábì ni alimawo mọ́ ni alimawo àwọn tó mọ àwọn tó mọ ìwòsàn yìí mọ́ àwọn tí ò mọ ni ò mọ́ kò sí ìwòsàn kan kò sí àìsàn kan tọ́lọ́ ọba sọ kalẹ̀ àfi pé ó sọ ìwòsàn rẹ̀ ó sọ kalẹ̀ pẹ̀lú ẹ̀ nínú tá a gbọ́dọ̀ mọ̀ ní pé àbí ọlọ́ọba àtúnṣe tara ọlọ́mọdé wọ́n sàṣìwà o ṣẹ̀rí lóòótọ́ àti lódodo pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kò máa jẹ́ tó bá wu Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ nígbàgbọ́ nínú pé òògùn sá gbọ́dọ̀ jẹ́ tó bá wá sàṣìyàn kí la fi torí pé ara tó tó kún ẹ tó sún ẹlòmíì débi òkú ṣíṣe àbí ẹbọ ṣíṣe òun ni pé ó fẹ́ rí àṣàṣe kúrò wọ́n ṣàṣẹ nìkan jọ kan àwa jọ sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ó súnmọ́ ẹni tí wọ́n ṣàṣeyàn ó wá níbi táwọn ti táwọn màmá àwọn ti ń tọ́jú lé káàkiri wọ́n padà bá ẹni tó ṣàṣeyàn ẹni àwọn yẹn wọ́n bá pàdé pé ẹni yẹn kàn express pé àwọn làwọn sàṣì àwọn báyìí ló sì wá tán bí àwọn lásàṣì àwọn máa wá bẹ̀rọ pé kí làwọn ò wá ṣe sí tásì yẹn fi kúrò wọn ni tí wọn sì ní pé wọn ṣètùtù wọn sì gbẹbọ mo wá bi léèrè pé sẹ́yìn náà sì ṣe yòó ó ní abẹ́ máa gbọ́mọ̀ àwọn wa ní sí ẹ máa fi ìtọ̀ ìgbẹ́ ó ní wọn á máa fi fọ gbà míì wọ́n á dákẹ́ torí pé ẹni tí mo bá sọ̀rọ̀ níjọ́ yẹn kì í ṣe tí ó mọ̀ kódà mi ò lè claim pé mo mọ̀ jù lọ kì í ṣe tí mo lè claim pé mo mọ̀ jù lọ níjọ́ náà tá à ń sọ̀rọ̀ o n lè sọ nísìnyí o tó bá ti rí certificate lè bá fẹ́ wò ń sọ pé ẹ ó clear kò sọ pé certificate tàbí ẹjọ wò ó clear kó mọ̀ jù mí lọ by certification torí òun ní phd mi ò sí ní lórí ìlànà iná so àwọn èèyàn bẹ ìyẹn náà pè ní anoshura anoshura halu sehiri bi sehiri káfẹ́ fi idán káfẹ́ fi yọ idán tí wọ́n sàṣeyàn ìpínpẹ̀ ní noshura ni ànábì náà pè ní haram ní alóṣọ tó bá ti jẹ́ pé idán lẹ fẹ́ fi wo lẹ fẹ́ fi ṣèwòsàn àṣàṣì tó wà lára èèyàn lóṣọ̀rọ̀ ni kò sígbà láàyè o jọ̀mọ́ àbí ọlọ́run ọba mọ́jàrí wàhálà ṣe rí ẹni tí ó sọ̀rọ̀ tí mo sọ yìí náà tàbá fẹ́ fún lẹ́sùkú láti pé orí wàhálà ni wọ́n ti dààmú gan wọ́n ti gíní kan ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò lè jáwèé jáde wájú ọlọ́run gbogbo tí ó bá ṣẹlẹ̀ kò sáwùjáre kankan téèyàn lè ní lórí ọ̀rọ̀ pé èèyàn ṣẹbọ níwájú ọlọ́run àbí èèyàn sóògùn ìdájọ́ islam ẹ̀rí pé àdọ́ ìṣáájú ẹni tó bá ṣẹbọ sẹ́rí ẹni tó bá ṣẹbọ ìta sọ ni pé ó ti yí ẹ̀sìn rẹ̀ padà nìyẹn téèyàn bá fi di babaláwo àbódi olóòṣà àbódi oníṣàngó gbogbo tí ò bá rí kò sọ̀rọ̀ ẹ̀dá ànábì ni mo bá dàlàdí náà ò fàkùtù lò tó bá pé ìjọba ẹ̀sìn ló bá ń rúùlù wa ni ìdájọ́ ẹni tó bá change ẹ̀sìn ẹ̀ ò ní pé kò ní gbáyé yóò tà lù. now ẹni tó bá wá ṣe oògùn fún ìdájọ́ rẹ̀ torí pé a kàn fún free nítorí pé kò sí ìdájọ́ ẹ̀sìn láwùjọ wa òun ká ló gbogbo ara ní mùsùlùmí. ìkan náà àwọn ọmọ wa mi ò mọ̀ ó kọ tí wọ́n sọ gan ni tawhid tawhid ni wọ́n sọ ọ́ ṣùgbọ́n bàbá rẹ̀ babaláwo rán olù kódà kò ní kò lẹ́nì kankan níwájú àti lẹ́yìn ó wá ṣèyàwó lẹ́jọ́ mẹ́ta yìí àwọn afá tí wọ́n jọ lọ rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá sọ pé yóò gbé ìyàwó ẹlẹ́yà ẹ̀yàwó rẹ̀ ẹlẹ́yà yóò gbé wálé táwọn ó ṣètùtù fún mo ní bóòdù wọn náà ṣe wá ń ṣe ó yẹ wọn ti mọ̀ pé kò fi wí lé ìlọ tẹ bá sì rúgbọn rẹ̀ kọsẹ tó nírúgbọn tó tó tiẹ̀ bíi mo níbo ló ṣe ń ṣẹ̀sìn rẹ̀ ó yẹ kó o ti yẹ kí wọ́n mọ̀ pé wọ́n lọ fún ilé ìlọ yìí bọ̀kẹ́ lóun bẹ́ẹ̀ ni pé wọ́n pe tawhid ẹ wà tó ti sọ kọ ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ló kọ ìtumọ̀ tawhid o wọ́n dẹ̀ tó fẹ́ kó báwọn ṣẹbọ mo á sọ pé o lè tẹ̀lé wọn o gbọ́dọ̀ mú ìyàwó rẹ lọ gbogbo tí o bá rí kó ṣẹlẹ̀ o gbọ́dọ̀ mọ́ nínú sharia Islam ẹni tó bá sóògùn ìdájọ́ ṣẹ̀ríà lọ́dádọ́dọ̀ aláṣẹ wọn pa ni. àkọọ́lẹ̀ fi hàn wá pé ìdájọ́ ṣẹ̀ríà ni. tabawo umar bin khattab nínú hasaru jala bin abda ó ní umar kọ lẹ́tà sí àwọn wípé gbogbo ẹni tẹ́ ẹ bá ti mú ẹ máa pa gbogbo ẹni tí bá ń bá yẹn sóògùn ìsọkùnrin ìsobìnrin ó ní fakọtàlínà àwa awa àwọn méjèèjì ní ẹni tó bá ẹni tẹ́ ẹ bá fi gbá mú tó bá ti so òkun yóò kúta lọ yóò pa nínú ìṣẹ̀lẹ̀ àṣà kò ń ṣẹ̀ṣẹ̀ kékeré àmọ́ ibi tá a bára wa ni nínú ìṣẹ̀lẹ̀ àṣà wọ́n pa ẹni tó bá so òkun ni ọlọ́run àbẹ̀ ọ́ má jẹ́ kó wù kó wù wá sí má jẹ́ ká débẹ̀ má jẹ́ ká gbọdọ̀ nínú tí ànábì wa muhammadu ká sallallahu alaihi wasallam òun náà ni aklu amwal al-yatima àwọn yatama mímọ jẹ dúkìá àwọn òrukàn alámọ̀rí tó lágbára tó sì kọ́mọ̀ láwùjọ ni mo sọ pé yorùbá bí wọ́n ṣe ní ọ̀rọ̀ tó dáa tó wọn ní yorùbá sọ wípé adìẹ ò kí ń kú kádẹyìn ẹ̀ lọ ọ̀rọ̀ yẹn dá o ṣùgbọ́n kí ló fà á tẹ́gbọ́n kú àwọn àbúrò wọ́n sì lé ìyàwó àtọmọ jáde lólé wọ́n sì gbalé wọ́n gba kọ́kọ́rọ́ wọ́n gba atm wọ́n gba fóònù ọkọ ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pé adìẹ yìí kú ká dẹ̀yìn ẹnu ẹ dákun kí ni wọ́n sì fẹ́ yín báyìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jókòó lórí dúkìá ọmọ òrukàn nínú aláwọ̀ tó sì lágbára lọ́dọ̀ ọ̀rọ̀ nínú sọ́ràtù nìsà ọyọ́ ni wàá tún nìsà amwalahum ẹ fáwọn ọmọ òrukàn ẹ̀fọn ní dúkìá wọn wala tatabaddalu al-khabitha bit-tayyib ẹ má jẹ nǹkan tó mọ́ nínú dúkìá yín ẹ má jẹ mọ́ ní tí ò mọ́ nínú dúkìá ọmọ òrukàn ní tí ò mọ́ ní dúkìá ọmọ òrukàn tẹ́ ẹ bá ti ń jẹ sínú ara yín nínú àyà mi ọlọ́run bá ní innal ladhina ya'kuluna amwalal yatima amwalal yatama wọ́n ní àwọn tí wọ́n ń jẹ dúkìá ọmọ òrukàn zulman ní tàbùsí innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira ọlọ́run ní pé iná ni wọ́n wọ̀ iná sàírì wọ́n wọ̀ tààrà òrukàn nínú misconception tó wà lọ́dọ̀ wa wọ́n ní pé ọmọ tí ò níyà tí ò ní bàbá lọ́mọ òrukàn that is not correct. tó kọ̀rẹ́ ni pé ọmọ tí ò bá ti ní bàbá lọ́mọ òrùka pé bàbá olú share responsibility lórí ẹbí kò ń ṣèyá nínú àṣìṣe táwùjọ wa kó sí òun ni ká máa expect pé káwọn ìyàwó wa ká máa bá wa dá sí bùkátà lórí ọmọ lórí ẹbí wa eléyìí ò correct rábìtúlẹ̀ kó mọ́ tó bá jẹ́ wípé ẹ̀tọ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bá wò ní bí ọmọ òrukàn síbi tó gbé sí torí pé ọmọ òrukàn méjì nínú èdè lárúbáwá àbí mẹ́ta ọmọ òrukàn bẹ yẹtíìmù ni látìmù wà ọmọ tí ò bá níyà ni látìmù àjíyù wà ọmọ tí ò ní bàbá tí ò níyà ó ní àjíyù ṣùgbọ́n ọlọ́run bàbàrà alámọ̀rí ọmọ òrukàn torí pé ó wọ́pọ̀ nígbà tọkùnrin máa dọ̀mọ́lẹ̀ ọlọ́run jáde ẹrù wálẹ̀ báyìí torí pé ọkùnrin ló ní bùkátà tí ìyàwó jẹ ìtọ́mọ jẹ náà al ọlọ́run wa ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run gbogbo ẹni tó bá bímọ fún yín àtọmọ tí wọ́n bí fún yín ẹ̀yin lẹ́ni bùkátà wọn ní tí wọ́n jẹ àti tí wọ́n mọ̀ wọ̀ ọ̀ràn yín ló wà ìdí ìyẹn tó jẹ́ pé kí bàbá bá fi kú ọmọ dọ̀mọ òrukàn ọmọ òrukàn dúkìá wọn ìwọ ni àgbọ̀dọ̀ débẹ̀ haram ni gbogbo ẹni tó yẹ pé ti dèèyàn nílá ìpìlẹ̀ rẹ̀ dúkìá ọmọ kọ́nà ọba aláṣọ sọ wa muhammadu sallallahu alayhi wa sallam inú alahuma ọlọ́run mò ń fi sọ́dọ̀ rẹ ẹ̀tọ́ àwọn ọ̀lẹ méjì gba ẹ̀tọ́ wọn fún wọn kó gba ayé gba fún lálìkìyà wọn àwọn olọ̀lẹ méjì dáná bí n sọ alákọ̀ọ́kọ́ bẹ àlìyẹtì ọmọ òrukàn ẹlẹ́ẹ̀kejì àwọn obìnrin àwọn ìyàwó wa tá a máa rẹ́ wọn jẹun tẹlomi yóò lu ìyàwó rẹ̀ bó ṣe wù ú ẹlòmí ó ṣèyàwó rẹ̀ bó ṣe wù ú wọn sọ̀rọ̀ ẹnìkan pé tó bá ti bẹ̀rẹ̀ sínú ìyàwó rẹ̀ báyìí irun tóbìnrin yẹn dì sórí ó sì fa ó fi irun fà á tí ń fi wọ káàkiri báyìí tí irun fi já mọ́ torí sì ń ṣẹ̀jẹ̀. anabi sallallahu alaihi wasallam allahumma inni uharriju haqqo uharriju haqqo du'ifatayn àwọn ọ̀lẹ méjì du'ifatayn ẹ̀kọ́ ẹ̀tọ́ wọn ìrí ọlọ́run gbà fún wọn obìnrin tó bá lóbìnrin rí tí ò fún kan ní pọ́blẹ́mù tọkọ wa sọ di bí ó ṣe sọ́dà yẹn kò sí ìtọ́jú lúlù tó ni ẹnìkan bá mi sọ̀rọ̀ jákòó nílé tiwa tí wọ́n bá ti báyàn sọ̀rọ̀ tí ò bá ti gbọ́ ìyà ló kù kí ló ń a aláti sọ̀rọ̀ òun náà ni òun tiẹ̀ tí ìnà gan ìyàwó rẹ̀ ni àlẹ́bí ni adìyẹ tí mo wà lùmọ̀rà à ọmọ òrukàn àti obìnrin nínú àwọn tẹ́ pé àlẹ́bí káwọn kún ọ̀lẹ ni wọ́n ẹ̀tọ́ wọn a sọ a gbọ́dọ̀ débẹ̀ kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó sọ ìwé àti ipò níbi dúkìá ọmọ olùkọ́ ní jíjẹ. nínú tá ànábì tó kà mẹ́ẹ̀ òun náà ni akulu riba riba jíjẹ riba yàtọ̀ sí àríṣùà àríṣùà òun náà ni owó àbẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ka ní ká má bàa wá òbí tí ó wà àwọn ọmọ nípa. Rìbá òun ni owó tá a yá tá a san ìlélẹ̀ lórí. Gbogbo wa la ti ń sayé, baálé ilé mi wá ẹni tó dá bísínẹ̀sì mi, a kíyèsí gbogbo tó bá jẹ́ haram nínú iṣẹ́ tá gbé kalẹ̀ nínú okòwò wa. Tá bá fi yáwó tá bá fi san ìlélẹ̀ lórí ẹ̀ ìbínú ọlọ́run lè yẹn fàdúrà lórí àríbà èèwọ̀ ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sọ ọ̀rọ̀ tó tóbi ní àríbà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní al-Qur'an ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu la ta'kulu riba dàáfà gbọ́dọ̀ àfà ọlọ́run bá ní ẹ má jẹ̀bi rìbá ẹ má jẹ rìbá owó èlé ẹ má débẹ̀ ad'afa mud'afatan ọlọ́run ní pé ẹ páyọ ọlọ́run bá níbi jíjẹ rìbá la'allakum tuflihun kẹ́ẹ̀lì bá là lọ́rọ̀ ọlọ́run kẹ́ẹ̀lì bá là níbi ìyà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rìbá ọ̀rọ̀ tó lágbára ni anabuwa muhammad sallallahu anábì ní gbogbo àwùjọ tó bá jẹ́ pé wọ́n bá ti sọ rìbá di àláàlì tí wọ́n sọ sìnà di halal gẹ́gẹ́ bó ṣe rí ní àwùjọ wa yìí anábì muhammadu sallallahu alayhi wa sallam ìlú àwùjọ bẹ́ẹ̀ anábì ni wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run wọ́n ti sọ ìyá ọlọ́run bá wọ́n ti sọ di ẹ̀tọ́ lera wọn lórí tó bá fi lè já sí wípé <clears throat> tó bá fi lè já sí wípé wọ́n sọ rìbá sìnà wọ́n sọ di halal lera wọn lórí nínú hadithu riwaya mi lọ́dọ̀ imam ibn majah ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni ya ma'shara almuhajirun èyí tí mo tẹ̀lé láti jẹ́ tẹ̀lé mi láti mọ́ka àbò pé yín khamsun nǹkan márùn kan bẹ̀ ìdàbùdìlì tó ń bè hìn náà tọ́nà ń bá ifi márààrún sàdánwò fún yín ah alẹ́bí a'udhu billahi an tudrikuhunna mo fi ọlọ́run bá wá sọ káwọn nǹkan yẹn má ṣẹlẹ̀ sí yín sallallahu alaihi wasallam ànábì ni lamutẹ́dẹ́ àròlẹ́fà àhìṣà agbèrè sìnà òní gbajúgbajà láwùjọ bí kan ànábì ni sallallahu alaihi wasallam fi qawmin qatun hatta yu'linuhu biha tí wọ́n fi kéde rẹ̀ fún gbogbo èèyàn jẹ́ pé sìnà wọn á indirectly láwùjọ wa wọ́n ti kéde sìnà because to the extent of secondary school wọ́n lọ wá kọ́ńdọ́ọ̀mù fáwọn ọmọ school what else NYSC camp wọ́n há kọ́ńdọ́ọ̀mù fún wọn anabi ni lamfasha lamdade arufa isha fi kọ́wọ́mí kọ́tún àwùjọ kan sìnà wà á kọ́ fúlà ń bẹ̀ débi pé kò ń ṣe nǹkan nǹkan tuntun mọ́ tí wọ́n ti kéde ẹ̀ anabi ni ilà fasha fi mọ̀tọ̀ òun àyàfi pé tọ́lọ́run fi jẹ wọ́n níyà ni wípé àwọn àìsàn tán gbọ́rí ló máa ṣẹ́yọ láwùjọ yẹn ta ló gbẹ̀bọ̀ láàrin ta ló gbọ́ covid nineteen rí àgbà tó ń ṣẹlẹ̀ rí àdẹ́bí ni ẹ mọ̀ gbọ́ o àwọn àìsàn ìwálẹ̀ àwùjá àti àwọn àìsàn tó yẹ pé làmùtákùn mọ́tọ̀ ti fi àsìláàfin ọmọlẹ́bí náà mọ́tọ̀ àwọn tí wọn ò gbọ́ lọ́dọ̀ àwọn bàbá tó bí wọn rí àdàbìrì wàlàmù yankusu ní mẹkìyàna ó ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ o ànábì ka márùn yẹn mo kàn bẹ́ẹ̀ fi ṣe wá láǹfààní ànábì ní wàlàmù yankusu ní mẹkìyàna tó bá di pé wọ́n bá ń dín òsùn níbi gbogbo nǹkan tó máa ń ní òsùn ìlà òkùnrin òbísìnìyìn ọlọ́run á fi ọ̀wọ́n owó jẹ yóò fi ṣe punishment fún ọláwùjọ. àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wàjẹ́wòrì sultan ìbàjẹ́ látọ̀dọ̀ àwọn aláṣẹ ìkọjá àlà táwọn aláṣẹ ò ní lán ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe ìjọba lé lórí ara tọ́lọ́ fi gbogbo àwùjọ yẹn náà nìyẹn Ànábì ní wàlámù yẹmọ́wò zakata amwalihim tó bá ti di pé àwọn èèyàn òjò sàkánú owó wọn mọ́ ilà múnẹ̀ olùkàtà òjò onímọ̀ rẹ̀ kò ṣe kó mọ̀ rọ̀ ìtàsímọ̀ láàmú lẹ́nu ìgbà táwa náà dáyé yìí kì í ṣe kó ṣe gbójú ṣe ń ràn dé òní ìní ràn lẹ́sìn ṣé ti àsìkò tó ràn ní ká sọ ni àbí di quantity gbọ̀ngàn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni wàlàmù yankudu ahada Allahi wa ahada rasulillahi sallallahu alayhi wa sallam tó ti di gé àwọn èèyàn wọn ò bá ka ìlànà tọ́lọ́wọ̀n àtàlẹ́ òun ò ká kún mọ́ ilà sálàtọ̀lọ́hù àléhìm àdúgbò mìlìgọ́ ìrìhìm ọlọ́run ó dẹ ọ̀tá sí wọn ọlọ́run ó dẹ yóò jẹ́ káwọn ọ̀tá kúráyè láàrin wọn wà á xọ̀rọ̀ bá dọ̀mọ́ fi àìlè yìí wọ́n sì mọ nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn wọn ò ní jẹ́ kí dúkìá wọn wúlò fún wọn ẹ̀wò bíjọba ṣe ń lọ́wọ́ lọ́wọ́ gbà báyìí àbí ọlọ́run bá lọ́sùn àtàlà kó mọ́ sáà gba ètò oníkálukú wa fún wa alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé àwọn tí ó sórí ibú látara rìbá alẹ́bí ni láàánú lọ́hùn áàkìlà rìbá ẹni tí ń fún yẹn wà mú kílà hù àtẹni tí wọ́n fún jẹ ẹni tí ń fún yẹn ní rìbá jẹ àtẹni tí wọ́n fún jẹ ṣẹ́rí mi ẹni fún jẹ yẹn ọ̀rọ̀ wà mẹ́ ẹni tó gbà yóò lọ fi fún àwọn ará ilé rẹ̀ lóúnjẹ ọlọ́run kò sọ wá bẹ́ẹ̀ àwọn afáàní ọmọ tí bàbá rẹ̀ bá ń ṣiṣẹ́ ọlọ́pàá ṣé tí bàbá rẹ̀ bá fún lówó só lè gbà torí pé owó orí gbà ń jà rábà àwọn tá a sọ yìí kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó lọ́wọ́ àdẹ́bí ni wákàtí ìbàkù nínú ẹni tí yóò gbà láàánà níbi owó rìbá ẹni tó ń kọ́ ọ́ lẹ́yìn kẹrí ẹ̀sìn ká farabalẹ̀ ká rẹ́dìfẹ́ sìn gbogbo tí ò bá wa lára mu òun ló wà nínú òfin ọlọ́run wíwá gbà pátápátá òun náà láfi jẹ́ mùsùlùmí ọlọ́ni kúdùkúlù òfin sinmi káàfà because tá a bá sọ̀rọ̀ wípé láàánú lọ àdéhùn ọkọ̀lùkù tó kálukú wa náà mọ̀ láàánú lọ́wọ́ àkìlà rìbá wà kílà wà káàtìbà tàbá àtúndélẹ̀ ẹlòmíì wà mọ̀ pé kí n kẹtẹ́ sọ ni pé àwọn ọmọ ọ̀lẹ́ ṣẹ́ ń báǹkì a kì í tẹ̀ tó fún ajá bẹ́ẹ̀ la kì í ra kún ogún pín ogún tá a fi filẹ̀ náà la máa pín sallallahu alaihi wasallam anábì ní láàánú lọ́wọ́ ákìlá ìbá wà mú kìlá òwò wákàtí bàbá ẹni tó ń san rìbá ẹni tó ń gba rìbá àtẹni tó kọ ìbálẹ̀. Pò láti yọ ẹtí ṣiṣẹ́ báńkì jẹ́ pé àwọn náà dọ́kúmẹ́ǹtì ẹ̀ àwọn ni wọ́n ń kọ́ lẹ̀. Pò ní ká ṣe yọ kò bẹ́ẹ̀. Ṣẹ̀rí tá bá yọ àṣàbòsí yín ni. Àbẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Àmọ́ náà ni ìmọ̀. Abubakar al-ilmu amanatun. Ìmọ̀ àmọ́ náà ni. A gbọ́dọ̀ sọ bá náà ṣe sọ. Ibi tó kù sí ni pé tó bá dà wọn àlìkìyàmọ kí ni wọ́n sọ fún àlẹkùn Muhammad sasalam so rìbá kò sí nínú nǹkan tí èèyàn fi sórí rí lọ́dọ̀ náà ọba orí ibú ló wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlẹkùn Muhammad sasalam bó ṣe ń sọ fún wa wípé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń sọ lórí àwọn àlẹkùn Muhammad sasalam ìjì tẹ́lẹ̀ bú sab'a mubiqat ẹ má yẹ kí n sọ̀rọ̀ lórí téèyàn bá sàpadà lórí ogun lójú ogun ẹ jẹ́ kí n tàà sọ nípa alqadfu torí pé ilé yìí náà ń kọ́ ó gbajúmọ̀ láàrin wa alqadfu ó gbajúmọ̀ láwùjọ wa kí ló ń pè ní qadfu kò sẹ́ni kankan nínú wa tí ò fẹ́ mọ bọ́ síbẹ̀ sẹ́yìn alágbèrè ní lágbájá onísìn ní lágbájá kìí sàlámọ̀rí tó fúyẹ́ ní ẹ̀sìn ní al ọlọ́ni wa tahsabunahu hayyinan wa huwa 'inda Allahi 'azim E ń pé àlámọ̀rí ọ̀rọ̀ tó fúyẹ́ ni E ń pé ọ̀rọ̀ ni wọ́n wà ní ìdàlọ́ àbíyìn ìrírí ẹ̀ sọ̀rọ̀ kékeré lọ́dọ̀ ọlọ́run nínú alukur'an kẹrin ní tó dúró ọlọ́run bá sọ̀rọ̀ nípa àwọn tó máa ń parọ́ sí iná máa yàn nínú tó lọ bá ti a sọ̀rọ̀ alukur'an kẹrin ọlọ́run wá gbé gbogbo ẹni tó bá parọ́ ṣìnà mọ́yàwó ẹ̀ torí pé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé obìnrin kan ọkọ rẹ̀ ló parọ́ ṣìnà mọ́ ọkọ rẹ̀ ni ó ṣe ṣìnà ọkọ rẹ̀ sọ pé ó ṣe ṣìnà yìí torí àsìkò téèyàn bá sọ pé èèyàn ṣe ṣìnà ẹ tó lè sọ pé lágbájá oníṣìnà ni àgbọ́dọ̀ rẹ̀ lẹ́rìí bẹ́ẹ̀ ẹlẹ́rìí mẹ́rin ó gbọ́dọ̀ pé tí ò bá ti pé bó o tilẹ̀ kó rí tó bẹ́tà kó má sọ síta tí ò bá ti pẹ́lẹ́ yìí mẹ́rin torí pé tó o bá sọ síta tẹ́ni yẹn bá fi dìdá ẹ̀ pé irọ́ ló pamọ́ mi o ìwọ ló jẹgba ọgọ́rin gbogbo tá a bá fi pè yàn ló sì ná pátápátá kẹrí ká tó lè sọ pé lágbájá ìkó ṣe sì ná ó lẹ́tọ̀ọ́ sí i ìyà ọ̀dọ̀ mẹ́ta lórí gbà wá méjì òun ló wà láyé alẹ́ Muhammad sàṣà ah, ẹyọ kan kò jáde láyé Ànábì sallallahu alaihi wasallam méjì tó wà láyé Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tá Ànábì nìkan náà lè lókun fún wọn ṣe sìnà pátápátá ló wá jẹ́wọ́ fúnra wọn fúnra wọn ló wá jẹ́wọ́ àfẹ́yọ ẹnìkan eléyìí tiẹ̀ àwọn ẹbí ẹ̀ ló mú wá pé wà lẹ́bí àbáfọ́kọ́ oyún la rí oyún la rí kó ní láì lọ́kọ́ o wọ́n sì mú wá sọ́dọ̀ àlẹ́ pàhàmù sọ̀rọ̀ ànábì ni ẹ máa mú lọ tó bá bímọ ẹ mú wá padà sọlọ́mọ́ àlùsàlà ṣe gbogbo ẹ tó bá jẹ́ oníṣìnà torí ọ̀rọ̀ kọ́ńtù fẹ́ fi parí ẹ̀ sẹ́ni tó bá jó sì náà mo rọ̀ wá ká ṣe táwọ́bà torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ti sàánú wa kò kalẹ̀ síjọba tí ó lẹ̀ ọ́ lóko tilẹ̀ náà bẹ́ẹ̀ ni síjọba tí ó nà ọ́ lẹ́gbàá tó bá jẹ́ ẹni tí ò tí ì níyàwó ṣùgbọ́n lójú ayé rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam a rí wípé ànábì gan máa ń ṣèṣe káwọn èèyàn padà kán lọ túbà. ọkùnrin kan wá bá nàbí jọ oníyà Rasulullah òun ṣe sí náà òun sì fẹ́ kí wà ànábì òun lo ìdájọ́ náà ní òun lórí ànábì ó sì kọjú kúrò lọ́dọ̀ rẹ̀ báyìí sallallahu alaihi wasallam ọkùnrin sì tún padà wá síbi tá ànábì yà Rasulullah àní mo ṣe sí náà mo fẹ́ ìdájọ́ náà tọ́ hílẹ̀ pọ̀ mí má kúrò níbi ẹ̀ṣẹ̀ tí mo dá yìí ànábì sì tún kọjú kúrò báyìí sallallahu alaihi wasallam ọkùnrin ẹ̀ sì tún padà wá báyìí ànábì wa bẹ̀rẹ̀ sí pílẹ̀rì lẹ́bi ní àdàkà convert bóyá òun kàn fẹ́ ló obìnrin lẹ́nu olùsọ kó ṣe sìnà ní láàláyà ọ̀sìn bẹ́ẹ̀ kọ́ lánàkà convert abókàtì mọ́bìnrin ló rò pé sọ́kò èyí sìnà oníbẹ̀ kọ́ alóhùn ṣe sìnà ànábì ní àbíkàjù sójà wèrè sójà wèrè ìrẹsì ọ̀rẹ́ ó ní rárá ànábì ní àbí àbí ìkà jùlọ ṣé ẹnìkan náà àwọn òbí rẹ̀ ya wèrè yìí because ètò ń béèrè yìí òkúta lórí rẹ̀ tẹ́mi ó fi bọ́ ọkùnrin ni wọ́n fi ṣàlàyé fún wa pé àwọn ló máa ń wá nígbà ayé àtẹ́bí pé àwọn ṣàṣemọ́sí kánàbí ó tọ̀ àrùn àwọn kó sàkómọ́ àwọn kò ní ẹsẹ̀ ọ̀kan dé níjọ́ kan ó dẹ̀ tura rẹ̀ láti rí pé yàrá òsì dàda ìwé ń ṣàgbèrè mọ̀ lùbúrú kàtọ́ pé ah wọ́n lẹ́wọ̀ sátàrọ̀ nẹ́fṣàrọ̀ ọ̀dì sátàrọ̀ lọ ah ó sì lè ó bóra rẹ̀ láti rí èyí ní bọ́lá ti bò láti rí ọlọ́run ti gbogbo ẹ tó ń ṣàgbèrè láàrin tí wàá náà ọkùnrin láti rí ìdókù ni kò ṣe táwọn bá mi yìí kàn sí pé wà á wá wá kó wulẹ̀ wá mọ́sálásí bíbá torí ẹjọ́ ìmáàmù bí mo bìbí bó ṣe sì náà ni mo fẹ́ ká dẹ̀wé lóko nípa àmọ́ mo ka ó gbọ́dọ̀ dán wò lábẹ́ ìjọba èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá fìyà sí náà jẹ́yàn ìjọba náà ni ó ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ẹ̀sìn wa ni ìjọba tẹ bá fi gbìyànjú ló ń sì náà tó bá pé ilé ẹjọ́ ṣẹ̀ríà ni tó bá sùn ní sí kóòtù ìtí kóòtù gbogbo ìlọ́wọ́ ni pé lọ́ọ́ bẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ wa ẹlẹ́rìí bẹ́ẹ̀ nílẹ̀ sí gbọ́dọ̀ bú àyè sí àní òṣèlè láyé àdẹ́bí sallallahu alaihi wasallam kan sọ pé nìkan ṣe sìdá kan wá ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀ là torí pé ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí kálámù nínú ogun tàdá àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbọ́dọ̀ make sure pé àwọn rí kọ́lámù yẹn nínú ogun tàdá wà ilà wọn jẹ́lẹ̀rìí tẹ́mi nìkan bá fi gbọ̀n pé i actually ariwo lóòótọ́ ṣùgbọ́n ìgbà tẹ́mi ó fi dé bẹ́ẹ̀ ẹ̀ mo kàn rí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń faṣọ sára ni àwọn méjèèjì àwọn mẹ́ta ni àwọn rí kọ́làmù níkùn tàdá ẹnì kẹta ní èmi ò bá wọn o ẹnu pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń faṣọ ara ni ẹjọ́ ti wú bá wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó jẹgbà. وهذه من رحمة الله سبحانه وتعالى. Gbàtọ́ wá ṣẹlẹ̀ láyé àlẹ́ Muhammad Sallam. Ọkùnrin yẹn ó ti ká ọkùnrin méjì kan dọ̀ ìyàwó rẹ̀ ó wá ní yàrá sílẹ̀ náà wẹ́ẹ̀mì lórúkọ ọkùnrin yẹn ní yàrá sílẹ̀ náà tọkùnrin kan bá ká ọkùnrin mọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá pa ṣe ẹ sọ pé pa òun náà rí ànábì ní kò ní pípa sallallahu alaihi wasallam ọlọ́run bá ti sọ ááyà kalẹ̀ suratul nur ááyà kẹrin ọlọ́run ni walladhina yarmuna al-muhsanat gbogbo ẹni tó bá parọ́ àgbèrè mọ́ èèyàn ṣùgbọ́n nítorí pé kọ̀díyà ààrẹ ọkọ àti ìyàwó ló ti ṣẹlẹ̀ ọlọ́run ní ẹni tó bá parọ́ sí lọ́mọ́yàwó ẹ̀ fún mọ̀lẹ́mùyá àti wọ́n arúgbó àti ṣùhàdà wà á lẹ́lẹ́rìí ó sì ka àwọn àwọn lóòótọ́ kó yá mọ́sàn-án ta o nígbà tó ṣẹlẹ̀ rí àyàfi pé ìdájọ́ ṣẹ̀ríà yìí ò ní wọ́n lò ọlọ́run ní fàjìlídùúhùn sàmánì nàìjíríà wọn ò ná ẹgbàá ọgọ́rin nígbà tí ó bá ti ṣẹlẹ̀ rí wàlá taqbalu lahum shahadata abada ọlọ́run ní yàtọ̀ sí yẹn gbogbo ẹni tẹ́ ẹ bá ti nà pé ó parọ́ sí dánmọ́ọ̀yàn tí ò sì rí ẹlẹ́rìí bẹ́ẹ̀ mú wa gbogbo ibikíbi ẹ̀ lè bẹ̀rẹ̀ mọ́mọ́ jẹ́ láéláé ẹ̀ lè lò wọ́n as witness anywhere ọlọ́run wá wúláhíkà ń lè fàṣìkò ọlọ́run fàṣìkò làwọn tó bá rí báyìí ọlọ́run bá lásán àwọn àtà sọ pé tó bá wá jẹ́ pé wọ́n bá insist pé àwọn ọmọ táwọn sọ obìnrin ṣe sí náà ni ọlọ́run bá ní ní tí wọ́n lè ṣe òun náà lè wí pé wọ́n lè búra wọ́n wàá mú ìbúra mẹ́rin wá ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ó fi èpè sí karùn-ún yóò fi ọlọ́run bá búra tí mo sọ yìí wà ní oṣù látò dùn ọ̀kan ọlọ́run ni yóò búra lẹ́ẹ̀mẹrin pé òun fi ọlọ́run ọba búra ìyàwó òun ṣàgbèrè òdodo lòun sọ irọ́ ló ń pa pé òun ò ṣàgbèrè tó bá wí báyìí lẹ́ẹ̀mẹrin yóò wá gbé lẹ́ẹ̀karùn-ún pé tó bá jẹ́ pé òun bá ń parọ́ mọ́yàwó òun ìdá ìbínú ọlọ́run kọ́mọ jẹ́ tó tọkùnrin bá fi lè ṣe báyìí obìnrin yìí wọ́n lẹ́ lóko pa àyàfi tóbìnrin yẹn náà bá lè ṣe the same thing òun náà ó búra padà pé ọkọ òun ìrọ̀lù papọ̀ tó bá búra bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin òun ò ṣàgbére o òdodo lòun sọ ìrọ̀lù kan òun pa tó bá fi lẹ́ẹ̀karùn-ún yóò tọrọ làánà ìlera rẹ̀ lórí tó bá jẹ́ pé ìrọ̀lù òun bá pa tọkọ àtìyàwó bá ti wá ṣe léyìí abàdà wọn lè fẹ́ra mọ́. wọn lè wọn lè fẹ́ra mọ́ wọn kì í parí ẹ̀ o ń fi ṣẹ̀rẹ̀ à. tó bá jẹ́ pé nígbà tí tó bá jẹ́ pé àgbèrè tí ọkùnrin yìí sọ pé ìyàwó òun ṣe yẹn tó bá jẹ́ pé oyún bá wá tibẹ̀ yọ ọmọ yẹn obìnrin ló ní wọn ní sàkútì ẹ sọ́dọ̀ ọkùnrin bó ni ò bá ti dáa tó tó ẹ pé àwùjọ wa bá jẹ́ àwùjọ tó pé òfin ẹ̀sìn èmi ń lò pẹ̀lú wa. Nínú tí ò bá jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin káraró láti má ṣe àgbèrè. O ní pé tó o bá lagídí tó o sọ pé rọ́nà pamọ́ o ṣàgbèrè tó o dẹ̀ ṣe é wo àtọkọ yẹn òfin lè fẹ́ra mọ́ o máa ń lọ ni. Tó bá jẹ́ pé oyún bá ń bẹ láàárẹ̀ tó o bá fi bí ọmọ yẹn kò lè jẹ́ ọkọ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ ni ó máa jẹ́. Ṣé àwọn pé tọmọ kan bá wà sùkúlù bá ń jẹ́ Yusufu àmìná sẹ́yìn òkè gbogbo àwọn ọmọ tó wà ní kíláàsì ó ti mọ tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ti mọ tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ pé ó fi ọ̀dà pé n tó ṣẹlẹ̀ ni pé bàbá ìyá rẹ̀ ságbèrè bí definitely ọmọ gan ò ní yọ kí wọ́n fi rú àbá àwọn burú báyẹn sí òun lára fìtínà tí irú ọmọ yóò padà fún ìyá rẹ̀ tó bá dàgbà yóò lágbára ṣùgbọ́n nínú ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀rí tàbá ọ̀kan sọ́ọ̀tù ní òye bákan náà kò sẹ́ni tí wọ́n lè parọ́ sí náà mọ́ ọlọ́run bá aláṣọ àtàlà òun ni kó mọ̀ ṣàfọmọ́ wa wọ́n parọ́ sí mọ́ ìyàwó Aisha ọ̀rọ̀ ní ọba àárín inú sọ́ọ̀tù ní ọlọ́run bá fún rẹ̀ ló ṣàfọmọ́ ìyàwó Aisha níbi ẹ̀ṣẹ̀ eléyìí tí wọ́n tí wọ́n pe àpèmọ́ rẹ̀ mọ́ ìyàwó Aisha ìtàn ẹ̀gùn mi ò ní wọnú ẹ̀ ṣùgbọ́n àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn káàkiri gbogbo ìyàwó Aisha ṣe sì náà ànábì lo ìdájọ́ ọlọ́wọ́ bá dé wọn lórí pẹ̀lú pé wọ́n lẹ̀ wọ́n lẹ́gba ọgọ́rin tó fìyà jẹ wọ́n lórí ìwíkúwí tó ń wí káàkiri nínú tó yẹ ká ṣọ́ra fún jẹmọ́ wa ó lè kéré tó bá yẹ pé ìdájọ́ ṣẹ̀ríyà bá ń bẹ ni ọlọ́run lọ́mọ yìí bóyá láfiwé èèyàn kan tó lè jẹgba àlùkọ́dífò ní gbogbo àtàwọn àbí torí pé níta àfi máa mú yàn nísìn náà kò tó nǹkan bóbìnrin bá wọṣọ ká sọ ní ìsìn kí láàpè alàlágbèrè kò lè dá bẹ́ẹ̀ ni a lè tí ì sọ pálágbèrè lèèyàn àyàfi ká rí níbi tí ó ti ń ṣàgbèrè yẹn báyìí tí kálàmù fẹ́ lóko tàdá aṣọ tó wọ̀ yìí ò lè kò ṣeé fi sọ wípé alágbèrè tóbìnrin bá rìn ìkùnrin táàrí láwọn àsìkò kan tí ń pẹ́ wọlé ọ̀tọ̀ níbi tó lọ ọ̀tọ̀ níbi tó dágbére ìyẹn ò tí ì ní kápẹ ní alágbèrè sẹ̀dẹ̀yìn bá sì dá pípé onírìnkùnrin ni náà ṣùgbọ́n àgbèrè àwọn tó ń jágbèrè tàbí onísìnà méjèèjì yẹn ó wà direct ó dẹ̀ strike tẹ́ ẹ bá fi délé ẹjọ́ tó bá ní ẹni yìí pè lórí alágbèrè àbópè mi onísìnà ilé ẹjọ́ ò sọ fún wa pé a gbọ́dọ̀ establish nǹkan tá a gbé yẹn àìjẹ́ bẹ́ẹ̀ á jẹgbà tọ̀ kò wá sẹ́ni ẹ̀kan tí ń lẹ nìkan ní sèkù sẹ́ni ẹ̀kan tí ń pọ́nìṣẹ́ nìkan lórí eléyìí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwa gbọ́dọ̀ sọ láti wa torí pé a mọ̀ pé gbogbo nǹkan pátápátá lọ́nà owó tèkì ìsinmi rẹ̀ tó bá dọ̀wọ́ àkíyà àwọn nǹkan méje yìí ànábìkà sallallahu Anabika ká bila àṣẹ́hìrò òun ṣíṣe riba mima mímọ̀ jẹ rìbá akínú mọ́lì yàtàmà mímọ̀ jẹ dúkìá ọmọ òrukàn lẹ́rí ti rìbá yẹn mo rọ oníkálukú wa kákóra wa níjà rẹ̀ ànábì sọ̀rọ̀ tó lágbára gbọ́n pa rìbá èyí ó gan o débi pé ẹni tí ò bá jẹ rìbá erékù rìbá yóò ta sí ara ànábì sọ bẹ́ẹ̀ tá a bá gbìyànjú bó lè rúkú sí ní ta sí wa lára á ó súnmọ́ ká má jẹ̀rì wa because eruku gan la sáà inú tá ànábì ká sallallahu alaihi wasallam ànábì ká alqabr ànábì sì ká àtàwálì yawm as-sahar tó gbọ́ bá dogun ẹ̀sìn ẹnìkan kò gbọ́dọ̀ sí pàtàkì àyàfẹ́ tó bá láwùjá yìí eléyìí nìkan la fẹ́ lójú nítorí pé hájà wa sí kò wà mọ́ sà pé à ń bẹ ọlọ́run ká máa rògbò ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ń ṣètọ́jú o ànábì ni látàtà máa ń dáwọ́ lẹ́kọ́ àdúgbì ẹ má máa fẹ́ràn kí wàhálà ṣẹlẹ̀ láàrin ẹ̀yà àtàwọn ọ̀tá yín was'alullah àlẹ́ àáfíà ànábì ní gbogbo gbà àláfíà ní kẹ́ ẹ máa tọrọ gbogbo gbà àláfíà ní kẹ́ ẹ máa tọrọ ẹ má wà wàhálà ẹ má wá wàhálà ẹ má bẹ̀rọ kọ́nà kó má jẹ́ ká má wà lálàáfíà ilé ìwòsàn ẹ̀kú tó kí ẹ jójo àdóbi wa pé wàyí ká ní làkùt àmọ́ tó bá ṣẹlẹ̀ fáìlàmù alẹ́lìjà nẹ̀ta káàtà sùúrù tó kú bá fi wá ṣẹlẹ̀ àdóbi ni ẹ lọ mọ̀ pé abẹ́ yìí dà ẹ̀bẹ́ dà lọ́fi máa ń jàgbá yìí abẹ́ ẹ̀dà ẹni tó bá lè gbórí sí àdóbi ni abẹ́ ìdà ìní àjẹnú wa ìtumọ̀ ní pé ẹ gbọ́dọ̀ sá padà tó bá fi dogo tó bá fi dìjà kò léwọ ẹ̀ṣẹ̀ ńlá òun náà ní kéèyàn sá padà lọ́jọ́ tí wọ́n jagun abiyọ́nà ọba Allah subhanahu wa ta'ala kódà kókó jọ kó là wá kúrò ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí mo torí kó kẹ́kẹ́ kí n parí ẹ̀ ó ń kálukú wa a fẹ́ sá fún àwọn ẹ̀ṣẹ̀ wa a sì ń gbìyànjú ẹlòmíín bẹ lọ́hùn ẹ̀ṣẹ̀ yìí jẹ́ lè kọ́lẹ̀ jẹ́ lè kọ́lẹ̀ jẹ́ lè kọ́lẹ̀ ṣùgbọ́n kò tí ì lè kọ́lẹ̀ inú tọ́lọ̀ ọba lè ló sàbàrí fún yà ẹ jẹ́ kí n wá ọ̀rọ̀ ìmáàmù ṣáàfì ààrẹ alayhi rahmatullah ìmáàmù ṣáàfì ni tọ́lábìnà tẹ́rkàtùmù fàwọ̀jẹ̀dínẹ́hù fi sọ̀láàtì duha ìmáàmù ṣáàfì oníkúgbà tá a bẹ̀ lọ́n pé kó là wá níbi gbogbo tó bá lè jẹ́ ká máa bọ́ sínú ẹ̀ṣẹ̀ ó ní ààrí ṣe ọ̀tì ìgbàta tó dún ní mọ́sán láti dùhà irun dùhà tá à ń kí olọ́lọ́run bá fi là wá pọ̀ níbi ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí n tó fi kún un ẹ jẹ́ kí akẹ́kẹ́ kíṣẹ́ rí wá pọ̀ ṣẹ́rí tíṣẹ́ rí bá pọ̀ nínú fìlà láàwẹ̀ ní sọ́dákọ̀ mímọ̀ ka Quran mímọ̀ gbọ́ wà síṣẹ́ rí tó bá pọ̀ ẹ̀rù ó mọ̀ bàyàn pé <clears throat> bóun ní ṣe ní bàjẹ́ àmọ́ tí sí ò bá wulẹ̀ tó nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ pé ìrun lèèyàn ń kí èèyàn gbàgbàwẹ lọ èèyàn lè mọ wọrí ṣùgbọ́n tí sẹ́ẹ̀rì èèyàn bá pọ̀ tí èèyàn náwó tó pọ̀ tó yọ sàká tó ṣe sọ́dákọ̀ tó ṣe hájì èèyàn ò mọ páyà pípọ̀ kò ṣe nígbàjẹ́ àbí ọlọ́run bá aláṣọ ọ̀tàlá kó fún wa ní iṣẹ́ olórí ṣe kó sì gbà á níjọsìn fún wa gbogbo rọrùn fún wa ṣe o gbogbo sẹ́ẹ̀rí pátápátá bó tilẹ̀ kó le tó ọlọ́kùn rọ̀ fáwa ọlọ́kùn rọ̀ fáwa wọ́n sì wọ́n hàdàkà aláhùnmọ́ ọbẹ̀ ọbẹ̀ aṣọ́dàlá ilà astagfirullah wa atubu ilayhi wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh Thank you. Y no